Kọ́ríńtì kínní orí kẹtàlá. bí mo tilẹ̀ ń fọ̀ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́ èmi dàbí idẹ tí ń dún tàbí bíi kíńbálì olóǹgoro bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀ bí mo sì ní gbogbo ìgbàgbọ́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 èyí tí í ṣe ti apá kan yóò dópin nígbà tí mo wà ní èwe èmi a máa sọ̀rọ̀ bí èwe èmi a máa mòye bí èwe èmi a máa gbèrò bí èwe ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán mo fi ìwà èwe sílẹ̀ nítorí pé nísinsìnyí àwa ń ríran bàìbàì nínú àwòjíji ṣùgbọ́n nígbà náà ní ojú ojú. Ko